ẹ wá gbọ́ tuntun tí wọ́n ní àáfàá alágbàjì sọnù fọ́nrán ǹjẹ́ ẹ̀sìn ò ti wá pín wa níyà ńlẹ̀ yorùbá báyìí ọ̀rọ̀ yìí lágbára o fọ́nrán kan wà tẹ́ máa wò ń sìn yín níbi tí àáfàá alágbàjì ti ṣe àpọ́nlé tó dáa fún wòlíì genesis nínú fọ́nrán nígbà tí àwọn méjèèjì pàdé ní ayẹyẹ. lẹ́yìn fọ́nrán yìí náà la ti wá rí fọ́nrán kan níbi tí ìtàkùrọ̀sọ ti wà láàárín ẹni táwọn èèyàn gbàgbọ́ pé ó jẹ́ àáfàá alágbàjì àti àwọn kan Eh, tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Islam eh, àti àwọn tí kì í ṣe ẹ̀sìn mùsùlùmí lórí ayélujára ẹ kọ́kọ́ wo fọ́nrán yìí níbi tí àáfàá lágbàjì ti ń fi ìfẹ́ hàn sí wòlíì Genesis tí wọ́n sì sọ ìdí tó ṣe rí bẹ́ẹ̀. Welcome to CrossblogX XTV. Remember to like, share, and follow us tó ṣe mí sí yín mi tó dúró sí ó ní agbára gan because mo kí àmì lẹ́nu yìí bí wàhálà yẹn ṣe tó ẹ̀dẹ̀ borí wàhálà yẹn bákan náà ni orí èmi àtẹ́ni bákan náà lórí wa tá a bá ara dánwò a kì í progress bákan náà lórí èmi àtẹ̀lẹ́ tó bá tó bá pàdé irú rẹ̀ wá dààmú irú ìbílẹ̀ lè jíjẹ́ sísè lẹ́ẹ̀kan yẹn ó tó mi gbé wọnú ìjọ wọn lọ kankan ní ìbámu tí mo gbé dání ẹ wá wo iye ẹni tí ní ti ń ṣe òye tàbá dá èèyàn sọgọrùn láyé ẹni tí kàn ṣe nǹkan tí òye. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa òun náà létí gbọ́. genesis mo bá yín bẹ lọ́hùn tábà sọ kí wọ́n lẹ òbítúárì kò ní jẹ́ ẹ̀. so ẹ kàn kọ́ tẹ́fẹ́ kà lọ́wọ́ fa. a jẹ́ kí sọmọ ìyá jàre so. ẹni sọ ẹ má bínú kí lè sún tá a kì í sọmọ ìyá. a kì í sọmọ ìyá o olóde tẹlẹ àfihàn ọmọ ọyà. Ah, ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ kì í ṣe ẹlẹ́sìn mi náà. ẹlẹ́sìn mi náà bẹ̀rẹ̀ ẹni náà ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. èmi tó bá tabadé stage tá a dé yìí mo lè èmi lè má bàa yẹn ṣe nǹkan mọ́ ẹlẹ́mi àti yín kò sọ mọ́ ẹ kì í ṣe yorùbá ni ẹni sùúrù. kúránì tèmi wí fún mi nìyẹn iná máa ń gbóná ẹni sùúrù náà ẹni sùúrù àfà ẹni sùúrù àfà so ṣé ẹ kì í ṣe yorùbá. ọ̀gá o mo mọ̀ pé nǹkan tó ń fẹ́ káwọn èèyàn máa fi wọ́n lẹ̀ kọ́ máa fún wọn láyè kọ́ máa sọ wọn jáde báyìí yóò bá ní mi ẹni mi kì í ṣọmọ ìyá yín. látàsálẹ̀ ń sòrí àwọn nasabi innamal islamu ummi wa abi ni yóò yorùbá ò dà wá pọ̀ ẹjọ́. náà ẹni sùn ẹni mi kì í ṣọmọ ìyá yín àfa ṣe pé nǹkan tá à ń sọ ọ̀ngàn náà lélẹ̀ pé ìwé ti ronú fún wọn débi pé àwa ta jẹ́ yorùbá muslim Hmm. wọ́n lè gbà wá. náà àwọn yìnyín má sọ̀rọ̀ pé kọ́ dúró ẹ jẹ́ ká àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa gbọ́ bá ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí á máa ṣí ṣé ó máa jẹ́ ìṣítí fún àwọn àgbàlagbà wa ogun tó ti wọlé Yorùbá tó ọ̀tí ìmọ̀ á máa jẹ́ ìṣítí fún wọn ọmọ Yorùbá ń sọ lẹ́nu pé a kì í ṣe ọmọ ọ̀yá òun hmm. lórí ọ̀rọ̀ ìwé tọ́wọ́n àwọn lárúbáwá wá gbé fún wọn. ọmọ Yorùbá ọmọ Yorùbá tó jẹ́ ah. lẹ́sìn mi ni Qur'an ni yemi gbẹlẹ ọmọ ya mi nìyẹn innamal mu'min ẹ má yọ mi ẹ jẹjọ ma sọ báyìí. kò sẹ́ ẹni tó fẹ́ kọ́ yọ yín àwọn ọ̀rọ̀ yìí a nílò ẹ̀ láti gbọ́ àwọn èèyàn wa á máa jẹ́ ìṣítí fún wọn. nǹkan tá a pè Islam nǹkan tá a pè Islam gangan náà lọ fi ń ràn yín. omi ní tèmi lọmọ ya mi ẹ̀sìn ni ó sọ mi lọmọ ya mi mo ti gbọ́ ẹyẹ jẹ́ ká kàn ká lọ. ẹ̀sìn ni ẹ̀sìn níbo ni kárọ̀ kárọ̀ tó bọ̀. ẹ̀ka kan tá à ń ká lọ mo ti gbọ́ àfa orí àfa. pẹ̀lú nǹkan tá a fa àsọ̀nsìn ẹ má bínú pẹ̀lú nǹkan àwọn èèyàn kan lè gbọ́ mi pẹ̀lú nǹkan tá a fa àsọ̀nsìn pẹ̀lú nǹkan tá a jẹ máa ń kà ní Quran bó ṣe yan ọlọ́ ọ ṣe sọ yẹn Allah sọ wípé báàlà ṣe sọ nìyẹn pé ẹ pé kán máa bá àwọn tí ò bá ṣe Muslim jà kán máa pa wọn kán máa pa wọn bẹ́ẹ̀rí wípé tí tí space bá hmm. wà táyè bá wà fún àfa yìí ó lè pa ó lè wọ́n lè ṣe àìdá sí àwa tá a wà ń bí nítorí pé a ò kì í ṣe lẹ́sẹ̀ Muslim bẹ́ẹ̀ ni àwọn fúlàṣì ni ẹja yìí lọ ẹja yìí lọ jáde yẹn tú sí. so hmm? ó yà ẹka kọtẹ ẹka lọ ẹka kọtẹ ẹka lọ ẹjọ. ara o kí n kà lọ ti sọ tí n yẹ kí n sọ náà o. no no ẹni sùn rẹ wò mí ẹ mọ̀ pé mi mi ò bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ mi ò fẹ́ ọ̀rọ̀ ọjà ẹ lè bọ́ lẹ́yìn sí ibi tẹ́ bá fa kìjì sọ̀rọ̀ ìyá ló máa pa ọ́ ìkíkí sórí igi nígbà tẹ́ gbogbo ẹ mú. bàbá bàbá ẹ mọ̀ di tí a fi máa gbọ́ wọn ọ̀rọ̀ yẹn kò ń ṣàwọn a ní ìdúró àti máa bínú sọ̀wọ́n kan yẹn àwọn èèyàn tó ń gbọ́ wa lọ nílò ẹ̀ nǹkan tá à ń pe Islam kọ́ lè máa rí kọ́ máa gbọ́ nǹkan tá à ń lò fún nìyẹn kò ń ṣe èèyàn bá bu wa kò bá bu mi a gbọ́dọ̀ máa bínú nǹkan tá à ń ṣe wọ́n á bu wa wọ́n á kò sí nǹkan tó lè sẹ́ǹdì sí wa so àwa tá à ń ṣe àálà àfaradà bọ̀ nǹkan tá à ń pè Islam gangan náà ni wọ́n fi ràn fara yé nǹkan tí mò ń fẹ́ ká máa mọ nìyẹn. tó ẹ ti rí fọ́nrán méjèèjì o èwo ni ká gbàgbọ́ nínú méjèèjì báyìí ẹ̀yin èèyàn wa ẹja gbọ́ díẹ̀ lára àwọn nǹkan táwọn èèyàn sọ nípa ọ̀rọ̀ yìí lórí ayélujára Yusuf Sharafadeen Muhammed ó ní ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ ní Islam Islam kò ní kí a ṣe aburú sí ẹnìkankan. Tájù Bámigbọ́lá ó ní I'll be the last person to join this religion again back to ìṣẹ̀ṣe my ancestors. I'm so sorry for all my <laughs> mistakes. Ilé <laughs> ìlágbára Ọláwálé Ògúnlẹ̀yẹ ó ní but when he travel pilot that fly him is not a Muslim why can't he said it's not from his religion? Adékúnlé Ìdájọ́ ní. This is one of the negative impacts of Facebook in the society. God is love. Love your neighbor as you love yourself ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹja tún gbọ́ ìmíì ẹja tún gbọ́ nǹkan táwọn èèyàn tún sọ arójọbẹ̀ ọmọbọ̀wálé i remove my muslim name in my name i remove latif from my name i am ọmọbọ̀wálé orlando batista Only my mother gave birth to me as a christian and later reverted to islam being her birth religion after enormous pressure from my family members her family scattered after five children to my dad who is a christian now that she's a muslim and her kids christians Does it mean we are less of humans to her compared to her fellow Muslims? Tó òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa o òun làwọn èèyàn ti sọ yìí o ẹ̀yin àfáà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin sheik ẹ dá sọ̀rọ̀ yìí o ti wo fọ́nrán méjèèjì ẹ sì ti gbọ́ ohun táwọn èèyàn sọ nípa ọ̀rọ̀ tó jáde yìí kí lè ròyìn ṣé bó ṣe rí náà nìyẹn ṣé bẹ́sìn Islam ṣe rí nìyẹn àbí báwo ẹ drop comment and remember to like share and follow us thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe